a ọpẹ́ ló yẹ a ọpẹ́ ló yẹ mo wà láyé mo wà láyé a ọpẹ́ ló yẹ. bẹ́ẹ̀ ni òun ni ẹni tí a bá ṣe ní oore tí kò dúpẹ́ ó dàbí kíni ó dàbí ẹni tí ọlọ́ṣà kó lẹ́rù lọ ni olúwa gba ọpẹ́ mi nígbà tí mo wà láàyè olúwa mi mo yíká ọ̀tún mo yíká òsì ọba mi atẹ́rẹrẹ kárí ayé ògbénu wúndíá ṣọlá bàbá aláìní bàbá ọkọ̀ òpó ó dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba mi alárabí ọba tó fún mi ní àǹfààní láti tún padà wá sí orí ètò ní ọjọ́ tòní láti ọ̀sẹ̀ tó kọjá tí mo ti ṣe ó dàbọ̀ sí yín gbogbo aná làmọ̀ ó pé ọ̀pọ̀ ojú ló mà ti rọ tí ilẹ̀ dẹ̀ ti fi mù ṣùgbọ́n ọlọ́run dá ẹ̀mí èmi àti ẹ̀yin olólùfẹ́ mi sí títí di ọjọ́ tòní yìí ó wá kí yín káàbọ̀ sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki gẹ́gẹ́ bí mo ṣe máa ṣe ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tẹ́ bá ti rí èmi olólùfẹ́ yín ẹ̀yin ọmọ yín Olúwatóyìn Òkí kí ni kí ẹ máa retí o ìdárayá yín òun ló jẹ lógún àti wípé ní orí ètò Miliki Express ẹ mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà gbogbo àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan nípa àwọn gbajúgbajà olóṣèré wa ìbíbalẹ̀ ti máa máa gbọ́ àti pé àwọn ògo tuntun náà tó ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ nínú ẹ̀ka tíátà a máa ń mú ìròyìn wá nípa wọn náà kí ló ń ṣẹlẹ̀ lóko eré kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn ìtàgé ibi ti máa ní àǹfààní láti máa gbọ́ àwọn sinimá wo ló ṣẹ̀ṣẹ̀ jáde àwọn sinimá tó ṣẹ̀ṣẹ̀ ń jáde tó ń trend lọ́wọ́ ẹ máa ní àǹfààní láti máa ṣe atọ́ka rẹ̀ fún yín ní orí ètò Miliki Express ní tọjọ́ tòní tó ẹ̀yin olólùfẹ́ mi orúkọ tèmi ò yí padà ẹ̀ orúkọ mi náà ni Olúwatóyìn Òkígẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ẹ bẹ́ẹ̀ ni àwọn máa ń pè mí ní ìyálájẹ́ of tíátà bẹ́ẹ̀ ni o ẹ̀ ṣàdédé kọ́ ni wọ́n pè mí ní ìyálájẹ́ tíátà ẹ̀ tó bá ti rí mi pé gbogbo nǹkan tí mo máa ń ṣe ó já mọ́ lórí gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà ìdílé ní àwọn kan ṣe wò mí of tíátà ṣàtà tọ́ ó kú o lákìní nílùú tèmi o bẹ́ẹ̀ ni ó kú o ṣàlàfíà kẹra mo wá ní kaba mo wá ní kéye <laughs> ẹ̀yin tèmi nílẹ̀ ọkù mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ èmi ní ọmọ ẹlẹ́mu ọmọ ọmọ bàbá ọ̀kálẹ́dùrọ̀ bẹ́ṣu ọmọ alùbú omi méjì ọkàn jẹ́ ọmọlú ọkàn jẹ́ ìhàgì ọmọ bàbá ìṣolójo líkalíka ẹ káàbọ̀ lẹ́kan sí tí orí ètò wa ètò yín Miliki Express mo ṣèlérí fún ẹ̀yin olólùfẹ́ wa ní ọjọ́ tòní pé ẹ wò ẹ bá wá nǹkan fìdílé nítorí pé ètò tòní yìí ẹ máa jẹ gbádùn ẹ ní àlejò pàtàkì ìlú mọ̀ká àgbà olóṣèré kan náà ni mo ti mú wá sí orí ètò lẹ́ẹ̀ni ẹ̀ o wọ́n ti wà lórí ìjòkó báyìí ẹ̀yin á máa lọ bí kankan nítorí pé ẹ̀ máa gbádùn ètò wa lọ́nà báyìí ẹ̀ máa jẹ́ ká lọ fẹsẹ̀ rájọ́ sí orin qdot àpàlà new school à ń bọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó ń Miliki ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lọ́nà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mo ṣe máa ń ṣe lọ́sẹ̀ ọ̀tẹ̀ abala tó kàn báyìí ni àwọn ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li ní ẹ̀ka tíátà ẹ̀yin náà mọ̀ pé iṣẹ́ mi nì tẹ́mi bá ti lọ fi mú fínlẹ̀ mo fetí fínlẹ̀ ẹ̀ máa lọ ṣòfófó káàkiri kí ló ṣẹlẹ̀ níbi kí ló ṣẹlẹ̀ lọ <laughs> máa lọ kó àwọn ìròyìn tó gbóná bí àmàlà fẹ́lifẹ́li ní orí ẹ̀rọ ayélujára àti àwọn tí a máa ń ṣe ìwádìí lọ́lọ́kanòjọ̀kan lọ́wọ́ àwọn gbajúgbajà olóṣèré wa ẹ wo gbogbo rẹ̀ ni mo ti kó pọ̀ ní ọjọ́ tèmi ẹ jẹ́ ká lọ gbọ́ àwọn ìròyìn tó ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà à ń bọ̀. arábìnrin gbajúmọ̀ olóṣèré tí wọ́n pè ní Helen Paul àwọn ló máa pósìtì olórí ẹ̀rọ ayélujára wọn lórí instagram handle wọn ẹ̀ àwọn eré adẹ́rìn-pòṣónú kéékèèké tí wọ́n máa ń gbé jáde lórí instagram ṣẹ̀dẹ̀ mọ̀ wípé àwọn olólùfẹ́ àwọn olóṣèré wa wọ́n ní àṣà kan tó yẹ pé tó bá ti post báyìí gbàrà ẹ máa máa gbọ́ àwọn àtẹ̀jíṣẹ́ lóríṣiríṣi àti wípé lẹ́nu ọjọ́ mẹ́ta àṣà kan tiẹ̀ wà tó gbòde báyìí báyìí báyìí tó yẹ pé àwọn èèyàn wọ́n fẹ́ràn láti máa tọrọ owó tàbí kó tọrọ nǹkan lọ́wọ́ àwọn gbajúmọ̀ wa ní orí ẹ̀rọ ayélujára arákùnrin kan bó ṣe fi eh, message sí Helen Paul nìyẹn wípé arábìnrin ràn mí lọ́wọ́ mo nídìí owó <laughs> ṣé mo nǹkan tí àǹtí wa Helen Paul sọ fún arákùnrin wọ́n wá reply wọ́n ní èmi náà need owó wọ́n ní I need help too bó ṣe ń lọ nìyẹn wọ́n jẹ́ kán mọ̀ wípé iṣẹ́ òṣèré táwọn náà ń ṣe àwọn náà ń hustle ni àwọn náà ń ṣiṣẹ́ ni ẹ wo ó tiẹ̀ pọ̀ jù lórí ẹ̀rọ ayélujára lẹ́nujọ́ mẹ́ta yìí ìwọ àwa gan tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àwa náà a máa ń ríru àwọn ìwà báyìí tó yẹ pé wọ́n máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa pé ẹ ràn mí lọ́wọ́ ọmọ mi kan wà nílé ìwé mi ò tí ì jẹun lẹ́ni àti oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ẹ wá ká bọ́ sórí ẹ àwọn òjò ìbùkún ọlọ́run tó ń rọ̀ ní ẹ̀ka tíátà láìpẹ́ yìí fúnkẹ́ akíndélé wọ́n ṣe wedding anniversary wọn a kí wọn pé happy wedding anniversary fúnkẹ́ akíndélé bẹ́ẹ̀ ni o màmá ìbejì àti ọkọ wọn jjc skills ìròyìn kẹta tí mo mú wá fún yín náà ni arábìnrin kan tí wọ́n pè ní etí nọ́sà lórí ẹ̀rọ ayélujára olóṣèré ni wọ́n o àwọn èèyàn mọ̀ wọ́n dáadáa ní orí ẹ̀rọ ayélujára kí ló ṣẹlẹ̀ sí arábìnrin gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ pé ó ṣẹlẹ̀ sí Helen Paul ẹnìkan náà fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wọ́n wá ṣàlàyé gbogbo bí wọn ṣe ti jẹ onílé ìwé nǹkan báyìí báyìí báyìí wọ́n ní ketra ni wọ́n àwọn máa ń yá àwọn nǹkan tó fi ń dáná gan ni pé kò sówó kò sí nǹkan kan wọn ò tiẹ̀ rówó jẹun wọn ò rówó ṣe nǹkan kan wọn ò rówó ṣòwò nínú ọkàn rere tí arábìnrin etí nọ̀sà ẹ̀ ní bí wọ́n ṣe reply arákùnrin nìyẹn pé wo àwọn fẹ́ lọ location o àwọn fẹ́ kí o gba iṣẹ́ náà kó mú oúnjẹ wá fún àwọn èèyàn àwọn máa sanwó double price fún wọ́n ní wọ́n á tún sanwó gbogbo nǹkan tó fẹ́ rà wọ́n á tún fún lówó sí kó ba lè bẹ̀rẹ̀ business ẹ̀ ṣẹ́ mọ̀ wípé ayé burú o arábìnrin ẹ̀ ti nọ́sà yìí wọ́n fi owó ránṣẹ́ sí ọmọkùnrin yìí láti pé ibi tí wọ́n ti pàdé lórí Instagram ǹjẹ́ mọ̀ pé ọmọkùnrin ó gba owó ó dẹ̀ blọ́ọ̀kì ẹ̀tì náà ṣàṣẹ́tìrí pé scammer ni arákùnrin wọ́n pọ̀ bẹ́ẹ̀ ní orí ẹ̀rọ ayélujára iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn wọ́n á dìídì lọ open àwọn fake fake account lóríṣiríṣi wọ́n wá máa tẹ̀lé gbogbo àwọn gbajúmọ̀ olóṣèré wọ́n máa tọrọ owó wọ́n lè tọrọ owó lọ́nà ọgọ́rùn-ún lójú kan ìgbà míì gan wọ́n máa máa rówó ẹlòmíì gan àti ẹ̀gbọ́ business by ní orí ẹ̀rọ ayélujára kọ́lọ́n pọ́ gbà wá lọ́wọ́ scammers wo ní orí ẹ̀rọ ayélujára ṣé mọ̀ nǹkan jẹ́ ìyàlẹ́nu fún gbogbo àwọn èèyàn ni wípé arábìnrin tí nọ́ọ̀sà yẹn wọ́n padà jáde lórí ẹ̀rọ ayélujára wọ́n wá ń gbàdúrà fún arákùnrin yẹn wọ́n ní pé irú ìwà bẹ́ẹ̀ pé kò dáa pé torí àwọn mọ̀ pé ó ń ka mẹ́sẹ̀gì yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ọmọ tó bá jẹ́ ẹlòmíì ni àá ah, wọ́n á ti fi èébú èpè oríṣiríṣi wọ́n á fi ránṣẹ́ sí i ṣùgbọ́n wọ́n gbàdúrà fún wọn ní pé kó dẹ́kun nínú ìwà yẹn pé àwọn dẹ̀ gbàdúrà pé owó tó gbà yẹn o pé kó fi ṣe nǹkan re pé nítorí pé ìwà tó ń ṣe yìí àwọn ò fẹ́ kó padà sí orí rẹ̀ mọ́ abábàbà wa okunu wálé akórèdé a kí wọn pé wọ́n kú oríire òní ti àwọn communications outfit kan tó fi wọ́n ṣe ambassador láìpẹ́ yìí bọ́dà wa bàbá wa lólùfẹ́ wa okunu a kí yín pé ẹ kú oríire irú rẹ̀ báyìí o kò ní tán ní ọ̀dẹ̀dẹ̀ yín o àmì àṣẹ àwọn awuyewuye kan ló máa ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára láìpẹ́ yìí gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ kì í ṣe news kì í ṣe ìròyìn pé àwọn òjò ìbùkún ọlọ́run lórí ọmọ gba àwọn tó ń bí ọmọ ní ẹ̀ka tíátà tó kàn ń bímọ léraléraléra ẹ̀ a ní Rónkẹ́ Odúsọ̀yà wà ń bẹ̀ Tóyìn Abraham àti ọkọ rẹ̀ kọ́lá ajéwọlé gbogbo wọn ló bí ọmọ nígbà kan náà tí gbogbo àwọn ayé dẹ̀ ti ń kí wọn pé wọ́n kú oríire o lọ́tún lọ́sì níwá lẹ́yìn ṣùgbọ́n ìròyìn tí mo wá fẹ́ mú jáde lórí rẹ̀ ni wípé gbogbo alámọ̀ wípé arábìnrin tóyìn abraham awuyewuye wà nílẹ̀ lórí ìgbéyàwó tí wọ́n wà nínú rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú olóṣèré níyì johnson kí ìgbéyàwó náà tó túká tí wọ́n dẹ̀ ti fẹ́ arábìnrin ṣèyí ẹ̀dùn báyìí tí wọ́n pè ní i am Shine gbogbo aládẹ̀ mọ̀ wípé àwọn tó máa ń tẹ̀lé wọn lórí ẹ̀rọ ayélujára mọ̀ wípé Wumi Tóríọlá arábìnrin olóṣèré àti Ṣèyí Ẹdùn wọn jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́. àwọn gbọ́ wípé lẹ́yìn ìgbà tí Tóyìn Abraham bímọ àwọn tó ń pera wọn ní Tóyìn Titans ìyẹn àwọn olólùfẹ́ Tóyìn Abraham àwọn fans wọn wọ́n pè wọ́n ní Tóyìn Titans wọ́n ní wọ́n wáá fi èébú bí èpè wọ́n fi ránṣẹ́ sí Wùmí Tóríọlá ẹ pé nígbà tí ó bá fẹ́ bímọ kíníkan kíníkan nǹkan máa ṣe arábìnrin Wùmítòrè Ọláwá jáde lórí ẹ̀rọ ayélujára pé tí àwọn bá fẹ́ bímọ pé tí nǹkan kan bá ṣe wọ́n o pé kí gbogbo ayé kí ó gbọ́ pé àwọn Tóyìn Titans àwọn ló wà nídìí ọ̀rọ̀ náà ẹbí arábìnrin ṣèyí ẹdun tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ó jáde láti wá sọ wípé ó ní kú o ní you will not die ó tiẹ̀ fi ẹsẹ̀ bíbélì kan ó fi tẹ̀ nídìí pé ó ní kú o bí kò ṣe yíyè láti máa ròyìn iṣẹ́ olúwa ní orí ilẹ̀ alààyè iṣẹ́ rí wípé gbọ́mi sí omi òtó láàrin àwọn olólùfẹ́ àwọn gbajúmọ̀ wa yìí ẹ̀ ẹ̀ àfikọ́ lọ́n gbà wá ni o àmì àṣẹ ẹ wo ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ jẹ́ kí n bọ́ sí orí ìròyìn Nkechi Blessing Sunday láìpẹ́ yìí wọ́n bẹ̀rẹ̀ foundation wọn wọ́n launch foundation wọn ní èkó ń bíbà ní agége wọn nítorí pé ọmọ agége ni wọ́n pé àwọn lè gbàgbé orísun wọn ibi táwọn ti dìde nìyẹn pé agége ni wọ́n bí wọn sí wọ́n dẹ̀ padà lọ síbẹ̀ láti lọ fún àwọn èèyàn over five hundred less privileged people wọ́n lọ fún wọn ní oúnjẹ ní ọjọ́ náà ẹ jẹ́ kí n tún mọ̀rọ̀ yín Nkechi Blessing Sunday gbogbo alamọ̀ pé nígbà tí Tóyìn Abraham tó bímọ ẹ ọ̀rọ̀ pé wọ́n fẹ́ ṣe ìsọmọlórúkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ arábìnrin Nkechi Blessing àwọn ló ń ṣe tó ń rìn sí wá tó ń rìn sósì gbogbo bí wọ́n ṣe ń taṣọ ní orí ẹ̀rọ ayélujára wọ́n mú àǹkárá wọ́n mú àǹkó tí àwọn èèyàn máa wọ̀ wá síbẹ̀ àwọn ló ṣàmójútó gbogbo event planning yẹn àdẹ̀dúpẹ́ pé ó yọrí sí rere ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ mú wá jáde níbẹ̀ ni pé àwọn kan wọ́n ti sọ̀rọ̀ àbòsí sí Nkechi Blessing Sunday pé àá kí ló dé báwo ni tiẹ̀ ṣe jẹ́ gangan ẹ̀ ó ti yẹ gbọ̀rọ̀ mi dẹlẹ́rù pé àá kí ló dé ẹ̀ Tóyìn gan tó bímọ kò gb gbọ́rọ̀ yẹn pé òun gangan ló gbọ́rọ̀ yẹn sórí tó ń pariwo aṣọ ẹbí wọ́n máa ra aṣọ wọ́n máa ṣe patí wọ́n máa ṣe gbá wọ́n máa ṣàwo ó wá jáde ó gbé fọ́nrán kan jáde lórí ẹ̀rọ ayélujára ó ní pé enough is enough ó ní ó ti tó gẹ́ pé kí ló dé pé nǹkan tó wù òun lòún ṣe pé kàn fi òun sílẹ̀ pé òun pinnu lọ́kàn ara òun pé òun fẹ́ bá Tóyìn yọ̀ tọkàntọkàn òun dẹ̀ fẹ́ ṣe nǹkan tó wù òun dẹ̀ fẹ́ ṣe ojúṣe òun pé gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn ó ní wọ́n kàn ń gbẹmú lásán ni ó ní pé kò kan òun ò pé kàn fi òun sílẹ̀ pé kí ló dé gangan gan kí ló dé tó yẹ pé àwọn èèyàn wọn ò fẹ́ràn láti máa rí pé ìyàn ń bá yàn yọ̀ wọn ò láìkì nǹkan rere <laughs> ẹ wo oríṣiríṣi èèmọ̀ lúkútú lóríṣiríṣi nínú ẹ̀ka tíátà wa ẹ wọ ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ síbẹ̀ ẹ jẹ́ kí n lọ mú ìròyìn arákùnrin gbajúgbajà olóṣèré Múyìwá Adémọ́lá ṣe mọ̀ pé sinimá wọn tuntun tí wọ́n gbé jáde ẹ̀ wò ó ń gbóná fẹlifẹli tó ti ń lọ káàkiri tó ń rìnrìn àjò láti ìtẹ̀dó kan lọ sí ìtẹ̀dó kan tí wọ́n lọ ń fi ṣe àfihàn sinimá náà tí wọ́n pè ní gbàràdà bẹ́ẹ̀ ni a gbọ́ pé nígbà tí wọ́n lọ sí ìjẹ̀bú-ìjẹ̀ṣà ọkọ̀ tí wọ́n wà nínú rẹ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn ọkọ̀ náà ní jàǹbá wọ́n tilẹ̀ gbé fídíò rẹ̀ sí orí ẹ̀rọ ayélujára a rí pé táyà mọ́tò yẹn iye ọ̀kan lẹ́yìn òun ló fọ́ dànù ṣùgbọ́n wọ́n dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé gbogbo wọn kò sí ẹni tí ó ṣèṣe o bó tilẹ̀ jẹ́ pé ibi tí wọ́n ti fẹ́ lọ ṣe àfihàn sinimá náà ní ìjẹ̀bú-ìjẹ̀ṣà ó pẹ́ kí wọ́n tó débẹ̀ wọ́n ní inú wọn dẹ̀ fún gbogbo àwọn tó ń pè wọ́n láti béèrè àlàáfíà wọn nígbà tí jàǹbá ọkọ̀ yìí ṣẹlẹ̀ ìròyìn tí mo ti fẹ́ mú wá fún yín náà ni ti ọ̀gbẹ́ni Yomi Fabiyi ṣe mọ̀ pé mo ń sọ níbi ìbàyẹn náà gbogbo bọ́n ṣe rìnrìn àjò lọ sí òkè òkun tí wọ́n lọ ń ṣe àfihàn sinimá wọn Saadat bẹ́ẹ̀ ni o ẹ wo nǹkan tí mo fẹ́ mú jáde níbẹ̀ jẹ́ ká má fọ̀rọ̀gùn wọ́n jáde láìpẹ́ láti ṣe àfihàn mọ́tò tuntun tí wọ́n rà bẹ́ẹ̀ ni wọ́n ṣe kọ́ wọ́n ní ìkan lára àwọn èrè tí wọ́n rí lórí sinimá Sàádàt lélẹ́yìí o abáyínyọ ọ̀gbẹ́ni Yomi Fábíyì irú ire báyìí o kò ní tán lọ́dẹ̀dẹ̀ yín o àmì o arábìnrin Bùkọ́lá Adéyẹyẹ bẹ́ẹ̀ ni o wọ́n ní wọ́n máa lọ sí oko eré wọn lọ sí location níbẹ̀ láti gbọ́ pé wọ́n jí góòlù wọn o. Hmm nígbà tí a ṣèwádìí a gbọ́ pé góòlù yìí wọ́n ló worth over six hundred thousand naira bẹ́ẹ̀ ni o six hundred k wọ́n ní wọ́n jí góòlù wọn ìyẹn chain ọrùn ẹ̀ àdẹ̀gbọ́ pé látàrí bẹ́ẹ̀ arábìnrin yìí wọ́n fi ìbínú kúrò ní location yẹn wọ́n ní lẹ́yìn ìgbà náà ni wọ́n padà sórí whatsapp eh, status wọn wọ́n wá sọ pé ẹnikẹ́ni tí ó bá jí chain wọn pé kí ó dà padà ìròyìn kan tó kù tí mo fẹ́ fi kásẹ̀ abala ìròyìn nínú ẹ̀ka tíátà ni wípé ìjẹ̀bú bẹ́ẹ̀ ni o a ti gbọ́ gbogbo àwọn ìròyìn tó ń lọ lọ́tún lọ́sì wọ́n ní pé arákùnrin ìjẹ̀bú wọn máa tó pé forty years old o wọ́n wá ní pé wọ́n fẹ́ lo àsìkò náà láti lọ sí Dublin láti lọ ṣe concert kí àwọn èèyàn kan fi ṣe ayẹyẹ pé ìgbà táwọn pé forty years old gbogbo ìmúra yìí ti wà nílẹ̀ kí a tó wá gbọ́ pé ẹ nígbà tí àwọn Tóyìn Abraham bímọ a gbọ́ pé àwọn náà wọ́n gbé àwòrán kan jáde lórí ẹ̀rọ ayélujára tó ń gbọ́mọ tuntun dání àwọn èèyàn ti kí wọ́n lọ ó ti go viral pa Ìjẹ̀bú congratulation ọlọ́run á wò later làwa ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ wípé ọmọ àbúrò wọn lọmọ náà ọmọ náà ó jẹ́ ọmọ àbúrò wọn tí a dẹ̀ gbọ́ pé lẹ́yìn àwọn wákàtí mélòó kan tí arábìnrin náà tó jẹ́ àbúrò ìjẹ̀bú bímọ ni wọ́n dágbére fún ayé o àwọn èèyàn tí wọ́n ń padà láti wá kí wọn pé à ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o tán àmọ́ bóyá ilé máa tiẹ̀ dí gbogbo àwọn ìgbèrò tí wọ́n ní nílẹ̀ láti lọ ṣe àwọn concert wọn ní Dublin but wá àwa ò mọ̀ yẹn bó bá ṣe jẹ́ ṣá nǹkan tí mo bá tún gbọ́ máa máa ṣe àfihàn rẹ̀ tó bá yá. ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki ẹ̀yin olólùfẹ́ wa nílé mo lérò pé ẹ ti jẹ̀gbádùn gbogbo àwọn ìròyìn tí mo lọ fínlẹ̀ tí mo lọ fimú filẹ̀ mo fetí filẹ̀ tí mo kó wa tí mo dẹ̀ tí mo wá sí etí ìgbọ̀nyín tí a bá jẹ́ gbádùn abala àwọn ìròyìn ti ẹ̀ka tíátà yẹ̀wò ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀ tún bá wa pàdé níbí báyìí kẹ́kọ̀ọ́ pé àwọn olólùfẹ́ yín gbogbo àwọn ọ̀rẹ́ yín pé ètò kan wà ètò Miliki Express ní gbogbo ọjọ́ ajé ní aago kan kí ẹ tún pàdé wa níbí báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájọ́ sí orin níní ọlá ṣàbà ẹ lọ́ bá wa gbé bọ́ọ̀dì yín níbikíbi tí ẹ bá wà tí ẹ bá ń ṣiṣẹ́ lọ ẹ kí ni kémi kí o máa ṣe o kémi kí o máa dá yín lára yá ni ní orí ètò Miliki Express ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn orin níní ọlá ṣàbà à ń bọ̀ ẹ ká padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki. Hey olólùfẹ́ wa mi lérò wípé ẹ ti jẹ̀gbádùn abala ìfọ́mijọ́mitọ́rọ̀ ọ̀rọ̀ pẹ̀lú àlejò wa Alesh Onílẹ̀gbálẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí abala movie thriller ló kù àwọn sinimá wo gangan ló ṣẹ̀ṣẹ̀ jáde ṣé pé iṣẹ́ tèmi ni wípé kì í tọ́ yín sọ́nà bóyá ẹ fẹ́ lọ ra sinimá ni o àbí ẹ fẹ́ lọ wo sinimá ẹ máa wọ pé ah atọ́kùn Olúwatóyìn kí wọ́n ti sọ̀rọ̀ nípa sinimá yìí o sinimá àkọ́kọ́ tí mo mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa ni wọ́n pè ní ìlú ìlù bẹ́ẹ̀ ni iṣẹ́ mọ ìlù drum táwọn olóyìnbó máa ń pè ní drum bẹ́ẹ̀ ni ìlù mo tiẹ̀ wá wò pé ah, báwo nìyàn ṣe máa sọ orúkọ sinimá ní ìlù tọ̀ àwọn tó kọ sinimá yẹn arábìnrin Ọlábísí Adéyẹmí wọ́n ní pé ìlù pé tí a bá ń lu ìlù báyìí wọ́n ní nǹkan tèmi máa gbọ́ ọ̀tọ̀ nǹkan tẹ́lòmíì máa gbọ́ látàrí lulu ìlù tó ń lù yẹn ọ̀tọ̀ ni ìyẹn ni wípé tó bá ń lu ìlù nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni olúkálukú máa gbọ́ ó náà ní pé sinimá ó dálé lórí arábìnrin kan tó jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tó wá rí i pé bàbá òun ó ní ọmọkùnrin kan síta tán bí níta wọ́n dẹ̀ ní arábìnrin ní ọmọ kan ṣoṣo ó wá lo agbára rẹ̀ láti rí i pé wọ́n rọ ọmọ yìí lọ sẹ́wọ̀n láì tiẹ̀ mọ̀ wípé òun gangan fúnra rẹ̀ ìbí rẹ̀ ó ní àṣírí kan lábẹ́ ẹ wo nǹkan tó wà ní ẹ̀yìn ìlú yìí ẹnu mi kọ́kọ́ lẹ ti máa gbọ́ wọ́n ní ìròyìn kò tó àfojúbà ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn movie thriller ìlú láti ọwọ́ Ọlábísí Adéyẹmí ẹni tó ṣe director sinimá yìí ni Òkìkí Afọláyan àwọn gbajúmọ̀ olóṣèré bíi Yínká Quadri eh, Jamiu Azeez àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ló kó ipa nínú sinimá ìlú ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn rẹ̀ à ń bọ̀ ètò wa ètò yín Miliki Express ètò tó ń Miliki tọ̀ ẹyọ olólùfẹ́ wa níbí báyìí la fi àdàgbà ètò rọ̀ sí ní ọjọ́ tòní yìí o bẹ́ẹ̀ ni olólùfẹ́ wa àárí ọjọ́ mo sọ lọ́pọ̀ ṣùgbọ́n mo lérò pé ẹ ti jẹ̀gbádùn lábala dábala látòrí àlejò wa dé orí ìròyìn dé orí movie thrillers ẹ gbogbo ẹ̀ mo mọ̀ pé ẹ̀yin olólùfẹ́ wa ẹ ti jẹ̀gbádùn rẹ̀ adẹ́dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó ń kàn sí wa náà ní orí ẹ̀rọ ayélujára fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí ó bá fẹ́ mi ní orí ẹ̀rọ ayélujára tẹ́ bá ti lọ sórí Facebook yẹn kàn wá official Tóyìn Òkì tẹ́ bá ti wọlé màá gbà yín wọlé lórí Instagram nìkan ìyálájẹ tíátà tẹ́ bá ti rí ìyálájẹ tíátà ẹ èmi nìyẹn o èmi ló ń pè bẹ́ẹ̀ ẹ máa rí mi ń bẹ̀ ẹ kàn ẹ kàn follow me èmi náà follow yín back ẹ ṣé o gbogbo ẹyẹ olólùfẹ́ wá fún gbogbo ẹ̀yin tó bá fẹ́ pè wá fún ìpolówó ọjà ṣé mọ̀ pé lọ́sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń tẹnu mọ́ wọn ní pé ìpolówó ọjà òun ni àgúnmu òwò kí lẹ̀ ń ta ẹ̀bùn wo lẹ ní ìtẹ́fẹ́ kí a bá yín polongo rẹ̀ fáyé ẹ̀yẹ́ kan sí wa ní orí àwọn nọ́mbà tí ó wà lórí amóhùnmáwòrán yín lórí àwọn social media handles wa ńkọ́ Orísun TV ẹ wo gbogbo àwọn Instagram handle wa Facebook handle wa àti Twitter wa tí ó wà lórí amóhùnmáwòrán yín kí ẹ kàn sí wa kí ẹ máa tẹ̀lé wa níbẹ̀ ẹ wo ẹ jẹ́ ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹyọ́ lọ́lùfẹ́ wa ṣùgbọ́n kí a tó máa lọ ẹwọ mi kàn ní lọ bẹ́yìn o ẹ jẹ́ ká lọ fi orin skibi bẹ́ẹ̀ ni kí n fi máa ṣe ìdágbére fún ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ni skibi featuring Tenny àti Fast that's how style. Kazu Lakadu Lori Miliki Express ó dàbọ̀.